kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la ojúkọ́ la fi máa dùn àfi tá a bá tán la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ òkè kì í dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ òkè coca-cola ọtí ẹlẹ́rìndòdò àti sebẹ̀ náà ló ń ṣonígbọ̀wọ́ ètò ṣókí lọ́bẹ̀ oge tó wọ́n ní lágbájá ò jẹran jẹ ó ní ta ló máa jẹran tí ò ní yọ̀ ẹjọ bá mi bí wípé báwo ló ṣe mọ̀ pé kò ní yọ̀ wọ́n ní ọbẹ̀ tó dùn owó ló pa ẹgbọ́n náà èyí tí kò dùn ṣé kìí ṣe owó náà la fi ṣe é ni ẹ mọ̀ pé ọbẹ̀ lè máa ta sánsán kó dára lójú àmọ́ kó má da lẹ́nu àwọn bàbá wa tiẹ̀ ti parí ọ̀rọ̀ wọ́n ní ojú kọ́ la fi mọ ọbẹ̀ tó dùn ó dìgbà tí a bá pọ́n la adéṣọlá kòsọ̀kọ abiná ni mò ń jẹ́ adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ coca-cola tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò wa ṣókí lọ́bẹ̀ oge ẹ ṣe adúpẹ́ ẹ dákun ẹ wá nǹkan fìdílé nítorí pé mi ò tiẹ̀ tí kọ́wọ́ bá pò rárá débi pé máa mẹ́yẹ jáde à ń bọ̀. Chidi! Chidi! <laughs> Oh. see your son. Okay, you, you, you, you don't káàbọ̀ padà sórí ètò wa ètò yín kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge ètò tí a gbé kalẹ̀ láti fi kọ́ wa ní ìlànà oríṣiríṣi tí a lè fi fi owó bíntín báyìí ṣe oúnjẹ aládùn nínú ilé wa gẹ́gẹ́ bí ìṣe wa àwọn àlejò méjì ń bẹ pẹ̀lú mi nínú ilé agodo níbí wọ́n sì ti ṣetán láti fi ìgagbága lórí ìdíje ṣókí lọ́bẹ̀ oge àmọ́ kí a tó máa bá ètò lọ ẹ jẹ́ ká mọ àwọn àlejò wa méjèèjì tí à ń sọ ẹ ra o ẹ jọ kí ni orúkọ tiyín. ìyáàfin Helen lorúkọ mi mà. ìyáàfin Helen. ìyáàfin Helen ẹ káàbọ̀ sí irú ètò wa kí lorúkọ tiyín. ìyáàfin Halima. ìyáàfin Halimat Halimatu Sadiya ẹ káàbọ̀ tó ẹ̀yin olólùfẹ́ wa nílé ilá alásèpọ̀ ni àwọn àlejò wa méjèèjì fẹ́ sè fún wa lónìí tí wọ́n bá wá ṣe tán wọ́n á wá fi àmàlà láfú tẹ́ ẹ nídìí ẹ má gbàgbé wípé a ò fún wọn ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ kí wọ́n fi ra nǹkan ní ọjà a ò sì fún wọn ju ẹgbẹ̀rún méjì lọ láti fi ra gbogbo nǹkan tí wọ́n rà oúnjẹ tí wọ́n sì fẹ́ sè yìí ó gbọ́dọ̀ tó fún ènìyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ kí a tó wo gbogbo nǹkan tí wọ́n rà bọ̀ láti ọjà ẹ jẹ́ ká dé ọjà ká wo gbogbo ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ẹ dákun ẹ má rebi kankan kí ẹ sì má gbàgbé wípé kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge à ń bọ̀. We don't like to eat better. More nutritious meals, more veggies. But we want it tasty and easy too. Hmm. no Cubes. That's the secret. Made with real ingredients like chicken, parsley, and garlic. And enriched with iron, so your meals are better for you and more delicious too. That's the cocoa. Let's give it some accolades.

kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹgbọ́nu la òtítọ́ la fi máa àfi tábàtàn la àdùkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore ojúkọ́ la fi máa dùn àfi tábàtàn la àdùkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ ògè ẹ̀yin olólùfẹ́ wa nílé àsìkò ti tó báyìí fún àwọn àlejò wa méjèèjì láti fi gagbága lórí ìdíje ṣókí lọ́bẹ̀ oge àmọ́ kí a tó bẹ̀rẹ̀ ohunkóhun ẹ jẹ́ kí a wo nǹkan tí wọ́n fi ẹgbẹ̀rún méjì ràbọ̀ láti ọjà hmm. gbogbo ìgbà náà ni gbogbo ẹ̀ máa ń dára lójú. bẹ́ẹ̀ni wa. Mhm. èlùbọ́ ẹ̀wò lélẹ̀. èlùbọ́ láfún. èlùbọ́ láfún torí mo rí i pé ó funfun yàtọ̀ báwo lẹ ṣe lówó yìí tẹ fi rí adúrú kan òyìn ra. a mánèjẹ ni Ọlọ́run dẹ ṣe ó tó. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo rí pẹ́jà yẹn yàtọ̀ síra wọn titus lélẹ̀ ẹja gbígbẹ nìyẹn adùn wọn á lè yàtọ̀ lẹ́nu dáadáa ó dà bẹ́ẹ̀ ẹ káàbọ̀ ọjà ẹ̀yin àlejò wa méjèèjì mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọgbọ̀n ìṣẹ́jú péré lẹ láti fi ṣe gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe ó yá ẹ bẹ̀rẹ̀. dùn kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹgbọ́nù la ojúkọ́ la fi máa dùn àfi tábàtàn la àdùkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kó dùn kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹgbọ́nù la àdùkọ́ la fi máa dùn àfi tá a bá tán la àdùkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore. kó dùn pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la ojúkọ́ la fi máa dùn àfi tá fi mọ oúnjẹ tó ṣara lóore. kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Okay.

láti tọ́ oúnjẹ tí àwọn àlejò wa méjèèjì ṣèwò àlejò wa tó wà lórí ìjókòó ẹ jọ̀ọ́ kí lorúkọ yín. orúkọ mi ni omidan mojísọ́lá àríyọ̀. mojísọ́lá àríyọ̀ ẹ káàbọ̀ ó ti tó àsìkò fún wa báyìí láti tọ́ oúnjẹ yìí wò ṣe ṣe tán. mo ṣe tán. láti sọ ẹni tó gbégbá orókè. mo ṣe tán láti sọ ojú abẹ nìkan. ó dà inú mi dùn láti gbọ́ yẹn. so arábìnrin alimat ẹgbẹ́ oúnjẹ yín wá kí a tọ́ wò kó dùn kó pọ̀ kó pẹ́ a bá tán la àǹtí ṣọlá ẹ sọ̀rọ̀ ni. àti hmm. lè sọ nǹkan kan báyìí okay ẹ ká tọ́ kejì. because ilé alásèpọ̀ ọbẹ̀ ti tèmi ni cause ọmọ bíbí ìlú èkìtì ni mí. mímí ah, dùn láti gbọ́ gbogbo ọ̀kọ́ ọmọ ìlú èkìtì tí ó bá dẹ̀ mọ ilé alásèpọ̀ jẹ kò ń ṣe ojúlówó ọmọ èkìtì. Hmm. ẹ ṣe ó yá ẹ jẹ́ àtẹ̀síwájú. Hmm. àtúnṣọlá. mo fura pé kankan náà ló ń bá méjèèjì fà o àrùn kan náà ló ń bá méjèèjì jà o. ẹ jẹ́ ká fi ọba tẹ̀. <laughs> kó lẹ lérò ọ̀yẹn ah. kọ́kọ́ sọ tí kémi tó sọ tèmi. ok gẹ́gẹ́ tí mo ṣe sọ yìí pé mo máa sọ ojú abẹ ní ìkó. inú mi dùn láti gbọ́ yẹn. ẹ ṣe mà. a máa fi gbá kànbọ̀ kan nínú. rárá sọ bó ṣe rí gangan. tó ṣe rí sí madam alimat epo pọ̀ lójú ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ lè sọ. tẹ́sì yẹn náà ti àǹtí àlìmà kò sí irú nínú kò sí irú bẹ́ẹ̀ ok kò pé kò pé then epo ẹ pọ̀ then epo ẹ pọ̀ bẹ́ẹ̀ tí wàá yọ kò yọ dáadáa kò yọ ńlá gbúdọ̀ yọ ó jókòó bí ẹ̀fọ́ bí ẹ̀fọ́ tí madam Helen wọ́n ṣe bí ilá alásèpọ̀ tí ilá alásèpọ̀ ṣe máa ń rí gbẹ́lẹ́ wọ́n ṣe sí. bọ̀yẹn náà jókòó. ó jókòó hmm, bẹ́ẹ̀ àwọn ilá tó wà níta nísìn bóyá wọn ò dáa tó ká sọ pé wọn ò dáa tó ìwọ òun ní adùn ilá alásèpọ̀ ó ní adùn ilá alásèpọ̀ ṣùgbọ́n ti àmà ẹ̀ òkèlè ti madam Helen ojú ẹ̀ ò kò fanimọ́ra kò but ti madam Alimat ojú ẹ̀ ẹ mà ti dá wàhálà lẹ báyìí. ó falẹ̀ báwo la ṣe wá ṣe. gẹ́gẹ́ tí mo ṣe sọ pé mo máa sọ ojú abẹ ní kò. ẹ ti wá sojú abẹ ń kò sí. bẹ́ẹ̀ni àmàlà èèyàn kan da. bẹ́ẹ̀ni ìkan kù díẹ̀ káàtó ọbẹ̀ ẹni tá màá la ẹ̀ dá ó kù díẹ̀ káàtó ó ti yé mi ó ti yé mi dáadáa ẹ jẹ́ àmà bẹ́ẹ̀ tó lọ ó ti yé wa ibi tá à ń lọ ti yé wa tó ẹ̀yin èèyàn wa nílé ẹ má lọ síbi kọ̀ọ̀kan rárá a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni à ń bọ̀. kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge àsìkò ti tó báyìí láti fún àwọn àlejò wa méjèèjì ní àmì ẹ̀yẹ lórí ìdíje tí wọ́n ṣe lónìí gẹ́gẹ́ bí a ti máa ń ṣe èyí tó jẹ́ àkọ́kọ́ nínú nǹkan tá a máa wò ni àkókò tí wọ́n lò ní ọjà àkókò tí wọ́n lò ní ọjà gẹ́gẹ́ bí gbogbo náà ṣe rí wípé arábìnrin Alimat ni wọ́n kọ́kọ́ ṣetán ní àárín ọjà ẹlẹ́ẹ̀kejì ni àkókò tí wọ́n fi ṣe oúnjẹ tá bá rí dáadáa náà àtúrí wípé arábìnrin wa Alimat ni ó kọ́kọ́ ṣe tán nígbà tí wọ́n ń ṣe oúnjẹ ẹlẹ́ẹ̀kẹta ni dídára èròjà tí wọ́n rà láti ọjà nígbà tí a wo èròjà àwọn méjèèjì àwọn méjèèjì lọ ra èròjà tó dáa wá láti ọjà ẹlẹ́ẹ̀kẹrin ni ìmọ́tótó ìmọ́tótó yìí ṣe pàtàkì gan mo dẹ̀ rí wípé àwọn méjèèjì ni wọ́n ṣe ìmọ́tótó torí bí wọ́n ṣe ń ṣe ni wọ́n fọ̀ ni wọ́n palẹ̀ mọ́ ìkarùn ni àgbékalẹ̀ àgbékalẹ̀ yẹn a máa fún ẹnìkan ilá alásèpọ̀ kò yẹ kí epo máa pọ̀ jù lórí ẹ̀ ó yẹ kí epo inú ẹ̀ kó ṣe déédéé òun la fi fún arábìnrin Helen èyí tó kẹ́yìn nínú gbogbo àmì ẹ̀yẹ yìí òun náà ni adùn adùn oúnjẹ adùn oúnjẹ ṣe pàtàkì bàbá ṣe sè ẹlòmíì lè kọ́kọ́ gbẹran kaná ẹlòmíì lè kọ́kọ́ gbéla kaná bó bá ṣe wù á ká ṣe sè kó oúnjẹ ṣáà ti dùn ni ó ṣe pàtàkì jù ní báyìí ẹni tí oúnjẹ dùn jù lórí ètò ìdíje tá a ṣe lónìí òun ni Helen nítorí náà ẹni tó gbégbá orókè lórí ìdíje tòní òun ni ìyáàfin Helen <laughs> ẹ ṣe gan ni ẹ kú kò ń ṣe nǹkan tó rọrùn náà láti dáná oúnjẹ a dúpẹ́ lọ́wọ́ yín. don't like to eat better? More nutritious meals? More veggies? But we want it tasty and easy too. Hmm. No Cubes. That's the secret. Made with real ingredients like chicken, parsley, and garlic. And enriched with iron, so your meals are better for you and more delicious too. That's the cocoa. Let's give it some accolades. Change your world by changing what's on your plate. jókòó àsìkò ti tó báyìí láti fún àwọn olùdíje wa méjèèjì ní ẹ̀bùn fún gbogbo wàhálà tí wọ́n ti ń ṣe láti àárọ̀ màá kọ́kọ́ pe ìyáàfin wa Halimat ẹ bá wa gba ẹ̀bùn kékeré yìí láti iléeṣẹ́ ṣókí lọ́bẹ̀ oge ilé iṣẹ́ amárùkẹ o. àmín. nǹkan tán tún ló máa ṣẹlẹ̀ o. àmín ẹ ṣe gan ni adúpẹ́ pé a pè yín ẹ̀dẹ̀ wá ìyáàfin Helen ẹ̀yin náà wá gba ẹ̀bùn tiyín náà ẹ ṣe gan ta pè yín tẹ wá. ẹ ṣe mà mo dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ yìí wọ́n ṣe wọ́n wọ́n máa ròkè àti gbogbo àwọn tó kó gbogbo ètò yìí papọ̀ ọlọ́run á máa ràn yín lọ́wọ́ lórúkọ Jésù. àmín àmín ẹ ṣe gan ni ó kẹyọ kan ẹ dúró kẹgbà kejì ẹ̀bùn eléyìí ó wà fún yín nítorí pé ẹ̀yin lẹ gbégbá orókè lórí ètò yìí. ẹ ṣe gan lẹ́ẹ̀kan. kí Coca-Cola ọtí ẹlẹ́rìndòdò àti sebẹ̀ náà ló ń ṣonígbọ̀wọ́ ètò ṣókí lọ́bẹ̀ ògè. o ohun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òfà ọ̀nà fún ni ò jẹ́ a ò rí jù báyìí lọ lórí ètò yìí lónìí Adéṣọlá Kòsọ́kọ́ àbí iná ni mò ń jẹ́ ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò wa ètò yín kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá tọmọtọmọ láṣẹ Èdùmàrè ó dìgbà. ó kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ ó kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹpọ́nù la ojúkọ́ la fi máa dùn àfi tá a bá tán la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kì í kò pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. to go bounce que não you é o okay.